káàbọ̀ padà sórí ètò wa ètò yín ògo ìgbàlà lẹ́ ń gbádùn lọ́wọ́lọ́wọ́ àlejò mi sì wà níkàlẹ̀ mm. ẹ mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan mo sọ wípé a máa bèrè béèrè nípa tiwọn àti ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ wọn ó dẹ̀ dá mi lójú báyìí náà ti gbọ́ àti pàápàá àwọn ilé ìjọ tí darúkọ tìlú òkè ni àti tó wà ní ìlú Èkó láti fi ìjí ọ̀rọ̀ wọn láti fi múlẹ̀ wípé òtítọ́ ni gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ ẹ bàbá nínú Olúwa ìpàdé ọlọ́dọọdún mm, tẹ máa ń ṣe tẹ máa ń pè ní no more road block kò sí ìdíwọ́ mọ́ ìdènà mọ́ kò sí ìdènà mọ́ kí ni nǹkan tó bí ìpàdé yìí. Hmm. ìrírí ńlá ló bí èmi náà ní ìdojúkọ ìdíwọ́ èmi náà dojúkọ àwọn ìṣẹ̀lẹ̀ tó lé tó dàbí ẹni pé èèyàn ò ní ráàánú gbà hmm. ọ̀kan nínú ẹ̀ ni mo sọ tí mo sọ pé ọdún méje àtààbọ̀ ni mo fi yarọ. Hmm gbogbo àwọn ìjì tí ẹlòmíì ń là kọjá yẹn èmi náà ti là ń tó le jù yẹn kọjá rí mo wá wà lórí òkè kan ní ìlú Ìbàdàn mò ń gbàdúrà ni Ọlọ́run wá fún mi ní tọ́pìkì yẹn lọ́dún náà ó dẹ̀ fún mi ní àwọn iṣẹ́ ọ̀rọ̀ Ọlọ́run kan ó ní kí n máa fi gbàdúrà ìgbà tí mo wá gbàdúrà yẹn tí mo rí ọwọ́ Ọlọ́run nínú ayé mi tí Ọlọ́run mú gbogbo àwọn ìdíwọ́ àti ìdènà tó wà nínú ayé mi kúrò hmm. mo wá gbóhùn olúwa wípé èmi ọlọ́run ẹni tó ṣàánú rẹ hmm. mo rán ọ sí gbogbo ènìyàn hmm. lọ gbé ìpàdé àdúrà kan dìde tí ó máa gbẹ̀yìn ọdún kó o máa fi gbàdúrà fún àwọn èèyàn láti máa bọ́ nínú ìdíwọ́ àti ìdènà tí ń bẹ nínú ayé wọn ìdí nìyẹn tí a fi gbé ìpàdé àdúrà no more roadblock dìde ó dẹ̀ ti ń ṣe láti bí ọdún méje sẹ́yìn tí ọlọ́run sì ń dá bí ẹdún nínú ìpàdé yẹn tó sì rọ̀ bí òwe mẹ́. láti bí ọdún méje sí ẹ̀ní hmm. ìgbà wo ni ìmọ̀ wáyé. ó máa bẹ̀rẹ̀ ní december eighteen december eighteen ló máa bẹ̀rẹ̀. december eighteen ọjọ́ kejìdínlógún. oṣù kejìlá ọdún yìí. òun ni tí ọdún yìí máa wáyé. bẹ́ẹ̀ni títí di ọjọ́ mélòó lè máa fi ń ṣe. fourteen days ni ìṣọ́ òru ni. ọjọ́ mẹ́rìnlá. gbogbo ọjọ́ mẹ́rẹ̀ẹ̀rìnlá yẹn àwọn ìránṣẹ́ ọlọ́run wa gbogbo wọ́n á wà ní church àwọn èèyàn bá gba marathon tó o bá ti dé bó bá jọjọ́ mẹ́ta ló lè gbà bó sọjọ́ méje ló lè gbà gbogbo wákàtí àdúrà aago mẹ́fà àdájí aago mẹ́sàn-án aago méjìlá aago mẹ́ta aago mẹ́fà àrọ̀lẹ́ ní àwọn ìránṣẹ́ ọlọ́run ò fi máa gbàdúrà pẹ̀lú àwọn ènìyàn then personal prayer yóò wà níbi tó o bá dúró sí. Si àmọ́ mo sọ fáwọn èèyàn pé ààyè wà tí wọ́n lè sùn sí. àwọn tí wọn ò bá lè padà lọ ní wọn. bẹ́ẹ̀ni bákan náà àwọn tí wọn ò bá lè sùn sínú church a ní ilé ìtura tí ò jìnnà sí wa tí wọ́n lè dùn sí bákan náà ní àkókò tí àdúrà yẹn tó bá ń wáyé àwọn èèyàn máa wá láti Amẹ́ríkà láti London láti Germany láti wá gbàdúrà wọ́n sì rí ọwọ́ Ọlọ́run nínú ayé wọn. Hmm. ìyẹn náà lójú lórúkọ jésù kristi a ò ní ṣe lásán àmín jésù tá a bá ti ń gbàwẹ̀ tá à ń gbàdúrà tá a dẹ̀ rí ọwọ́ ọlọ́run kí wá ní nǹkan tá a tún fẹ́ òun ni ìkéde yìí ṣe wá sí ọ̀dọ̀ tìwọ náà má gbàgbé ó ṣeé ṣe kó jẹ́ pé pàdé tọdún yìí bóyá fún ìwọ ni tàbí fún èmi ẹ jẹ́ ká máa gbìyànjú ọ̀jọ̀jọ́ kan àlọ́kòkò wa á dẹ́ ìyè lórúkọ jésù kristi ire ọdún yìí ti pàdé tọdún ire tọ́lọ́run fẹ́ pín nínú ẹ̀ kò ní fún ẹ̀dá kò dẹ̀ ní fún èmi náà dá òun ló ṣe dáa kó o gbìyànjú kó o faraṣàṣà kó o múra kí ìwọ náà wà níbẹ̀ ibo ni ìjọ àti pé pàápàá kí ni àdírẹ́sì ibẹ̀. ìjọ wa wà ní ọláníyì last bus stop ọláníyì ní abúlé ẹ̀gbá níbikíbi tó o bá ti ń bọ̀ tó o bá ti dé abúlé ẹ̀gbá tàbí ìjàyè gbé ọ̀kadà kó o lọ sí last bus stop ọláníyì tó o bá ti dé last bus stop ọláníyì yẹn sọ fún ẹ pé adétọ́lá rẹ̀ òdùn ló ń lọ ní òwúrọ̀ CAC anointing with fire chọ́ọ̀chì bàbá aládùúà gbogbo àwọn tó wà lágbègbè yẹn lọ́mọ CAC anointing with fire chọ́ọ̀chì bàbá aládùúà ibi tí gbogbo èèyàn mọ̀ ni now nọ́mbà mi màá fún ẹ nọ́mbà mi tí n bá ti ń kúrò lórí ètò láàárọ̀ yìí kó o máa pè mí then bí o ti ní orí ọ̀fẹ́ àti wò mí yìí máa send prayer request ẹ sí mi lórí WhatsApp àwọn ìránṣẹ́ Ọlọ́run ló ṣiṣẹ́ lé lórí mo sì gbàgbọ́ wípé ó rí ọwọ́ ọlọ́run nípasẹ̀ kí tó ṣe yẹn nìkan wà á mọ̀ receive audio prayer wa lójoojúmọ́ eléyìí tí ó yí ayé rẹ padà tí ó sì gbé ọ̀rọ̀ nínú ọlọ́run àdúrà gbà ni gbogbo ènìyàn ṣe ń gbà á nọ́mbà mi lélẹ́yìí zero eight zero. eight zero. three four. three four. six two. six two. eight four. eight four. seven nine. seven nine. jẹ́ n tó pè lẹ́ẹ̀kan sí zero eight zero. zero eight zero. three four. three four. six two. six two. eight four. eight four. seven nine. seven nine. bákan náà ó lè join mi lórí facebook page mi we love prophet adefisoye prayer ní youtube prophet michael adefisoye instagram eh, wòlíì michael adefisoye àwọn ibi tó ti lè contact mi nìyẹn tí a sì jọ gbàdúrà papọ̀ tó rọ̀wọ́ ọlọ́run nínú ayé rẹ̀ àní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn mo fẹ́ kẹ́ tún bá mi pè lẹ́ẹ̀kan sí i ó ṣeé ṣe wípé pé gbàtẹ́ lọ pé yẹn ẹlòmíì gan síbi tí báàgì ẹ̀ wà tá sáré mú àti ìwé tàbí ibi tí fóònù wà tá sáré tẹ̀ ẹ̀ tún bá mi pè lẹ́ẹ̀kan. zero eight zero. zero eight zero. three four. three four. six two. six two. eight four. eight four. seven nine. seven nine. bẹ́ẹ̀ni. lórúkọ Jésù Kristi ọ̀rọ̀ Ọlọ́run tó jáde lénìí kò ní wá sínú ayé wa lásán ẹ bàbá wa kó tó di wípé ẹ kúrò ní orí ètò wa lénìí hmm. ìgbà tẹ́ ń júwe pópónà àti déjọ yín lẹ́ẹ̀kan hmm. ṣé àwọn tó bá ń bọ̀ láti Ìjàyè ni tàbí àwọn tó bá ń bọ̀ káṣọ pé èèyàn ń travel bọ̀ láti ìlú òkèèrè. bí àwọn tó bá ń bọ̀ láti Abẹ́òkúta hmm. tí wọ́n bá ti dé Ìjàyè ọ̀ Àjàlá tí wọ́n bá ti cross sí other side níbi ọ̀nà Jàkárà yẹn kán sàṣọ pé àwọn ń lọ sí Olúrọ̀. gbogbo èèyàn ló mọ̀ bẹ́ẹ̀ chọ́ọ̀tì CAC tó wà lórúọ̀ chọ́ọ̀tì Bàbá Aládùúrà ibẹ̀ ni mo ń lọ gbogbo àwọn ọlọ́kadà ló mọ̀ bẹ́ẹ̀. àwọn tó bá ń bọ̀ bá láti ìlú òkèrè bí abi bẹ́gà gbogbo ẹ̀ bẹ́ẹ̀. tí wọ́n bá ti dé bẹ́gà kí wọ́n kọ̀nẹ́ẹ̀tì mọ́ fágbà tí wọ́n bá ti dé fágbà kí wọ́n gbé ọ̀kadà ọ̀làdìyí last bus stop kí wọ́n sọ fọ́lọ́kadà yìí pé olúrọ̀ ni àwọn ń lọ gbogbo èèyàn ló mọ olúrọ̀ so tó bá ti dé ọ̀làdìyí last bus stop yẹn fọ́lọ́kadà yẹn bá ti ẹ̀ wọ́n bẹ̀ wọ́n dàrẹ́ tiẹ̀ yẹn ẹ kú ìtọ́jú wa ẹ ṣé ẹ kú ìtọ́jú àwọn olólùfẹ́ mi olùwà ẹ ṣé lórúkọ Jésù Kristi lọ́sẹ̀ tó ń bọ̀ èmi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín náà lè máa bá pàdé ẹ ò ní kú èmi náà ò ní rùn ẹ bá mi pàdé ní Facebook mi Fowóṣadé Adéfẹ́nwá ní Instagram mi Fowóṣadé 1985 ó dàbọ̀ ó dìgbà kan náà ó dọ̀sẹ̀ tó ń bọ̀. ọlá ló ń bá ọ sọ̀rọ̀ àsìkò táwọn gba jésù dé báyìí o. ó yá náà jésù ni mo gbé wá òpin ayé ti dé suffering ló gba ayé kan gba jésù kò connect gba jésù kò collect gbogbo blessing tó wá inú jésù ló wà ó yá náà ó jésù ni mo gbé wá òpin ayé ti dé suffering ló gba ayé kan gba jésù kò connect gba jésù kò collect. wà inú Jésù ló wà bọ́dá. now ó yá Jésù ni mo gbé wá òpin ayé ti dé suffering ló gbáyé kan bá Jésù. sickness oore ọ̀fẹ́ la rí my bible tells me that for God so loved the world he gave his only son whosoever believes we have eternal life. Oh yeah now oh yeah. Jesus ni mo gbé wá òpin ayé ti dé suffering ló gba ayé kan gba Jésù kò connect gba Jésù kò collect gbogbo blessing tó wà. Jésù kò kàn láìsí gbogbo blessing tó wà inú Jésù ló wà inú Jésù ló wà. Jésù ló wà.